Bíládé mo ṣèlérí fún ẹ wípé mi ò ní dá ẹ nígbà òjò nígbà ẹ̀rùn àti lẹ́jọ́ gbogbo. èmi adélábù ọmọ ajé tí mo bí mo ṣèlérí fún ọ tèmiládé wípé n ò ní dá ẹ nígbà òjò nígbà ẹ̀rùn àti lọ́jọ́ gbogbo. Nejorã Silva. bá ìdí ẹ̀pọ̀ ẹ̀gà ẹ̀gà jùjú ó jẹ́ ìwúrò pẹ́ o je yẹ transferred. Confirmed. dẹ̀ jójójójójó ó dẹ̀ kọ́ àwa nìkan nínú club gbogbo ó dẹ̀ fi wálẹ̀ ọ lọ àti ẹ̀tún mind wípé club yẹn àti gbogbo àwọn èrè pé tó àbẹ̀ wọn ò sí level wa a ní ká manage wọn náà pẹ̀lú ẹ̀ náà wo gbogbo insult tó ju wa rí. <laughs> mo jó débi pẹ́sẹ̀ ìwọ mi gan hmm. ṣebí tí ẹ lọ́wọ́ tó ń sọ ìwọ rí bọ̀bọ̀ yẹn ni tèmi tẹ òbí mi ló fẹ́ wá ọ̀gì ẹni tí wọ́n ní kí n manage ẹ̀ tẹ́lẹ̀ tó bá bó ṣe fọwọ́ rọ̀ mi dànù tó lọ bọ́ mọ́ ọ ọmọ gbígbẹ kan ọmọ ṣàpàlà oh. ẹ èmi ti wọ́n mọ̀ pé àbí kí ló ṣẹlẹ̀ ṣé kò sọjá mọ́ ní ṣọ́ọ̀bù wa o ó fọ́ nìgàn ṣé wọ́n nìkan lọ́ọ́ ti dànù orí gbogbo alọ́ǹtì ni in fact kí ló ṣẹlẹ̀ náà. ẹ wo ilé yẹn jẹ́ kàmálọ́lé. Ah, ah, kàmálọ́lé kẹ. akẹ́kọ̀ọ́ fún máa ṣe jẹ́ kàmálọ́lé. excuse me. kí ni. ó <laughs> gbé mi ṣubú ni bó ṣe tingo toothpick. salt for Nigeria. gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ni mo ti gbọ́ aláṣẹ ló máa ń mà ti ṣe ara ẹ̀ I know what to do. Hmm. Wendy. Whatever you want to do, you have to do it very fast. Well, aside that, ọrọ̀ ajé improve. Before the last deal, tí a rí owó gidi. Now, ó ti pẹ́ ta successful deal be? Ejela smart. Ẹ wo, èmi ò fẹ́ ká nọ̀kùn tán kí another one mi máa tún wọlé. Because i no fit suffer read my lips sufferness no be my name i no fit me only buy gbà <sighs> but come to think of it ashi successful deal Bobo wa lára cars a need lati maintain àwọn cars yìí a need lati maintain ara wa as obìnrin a máa ṣerun a change wardrobe wa now tell me how do we do that? ẹ wò àwọn Yorùbá bọ̀ wọ́n ní àgbà ò kí ń wà lọ́jà kó rí ọmọ tuntun wọ̀ ṣé orí ọmọ tuntun ti wà ó ti fẹ́ máa wọ̀ báyìí. kí orí ọmọ tuntun má bàa wọ̀ Tọ́lání Debbie Fèyí hmm. èmi àti Fèyí àtijọ́ máa débi kan lọ́la on behalf of every other person deal or no deal. deal. deal. is we're trying to locate um, oh, kí ni mò ń ṣe ó ti yẹ pé wọ́n lè gbọ́ ìbò ṣáìdì sorry. mo gbọ́ english àwọn náà kàwé lábúlé yìí. oh sorry ok jọ um, a lọ sí the baba Bégúndé ni. baba Bégúndé ah tẹ bá ti lọ straight nsìn ìyànà kọ́kọ́ yẹn ìkejì ẹ máa wá béèrè wọn bẹ̀ bọ̀ mọ́tò lè débẹ̀ o ẹ máa park sí ìyànà kejì yẹn baba Bégúndé wọn pé méjì ní compound yẹn. ok thank you ó ṣe gan ni. show. Yes. báwo ni. àǹtí mo kí yẹn ká sọ. mo gbọ́ bó ṣe ń kí mi lálàkọ̀kọ́ ṣé kò ti yẹ kó mọ̀ pé mi fẹ́ dẹ́ lónìí wo wo wo má ta sí mi o ẹni tó ń pè ẹni kò ta sí. èyí tè kẹ́ èyí tì nà. báwo ni kí lorúkọ ẹ. tèmíládé pópó ọlá ni. oh really ṣe ibi báyìí ló ń gbé. no ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mò ń lọ tẹrí mi lẹ́ǹkan yìí. Eh, mo like ẹ gan you know you're very smart mo ń bẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo rí kó gbọ́ English then ó mọ̀ mo tún observe ẹ̀ mo rí bó ṣe ń jó ó mọ̀ ó mọ̀ jó gan ni o àmì ìníwọ́ tó ń gbé irú bíbà yìí tó smart báyìí mo mọ̀ pé tó bá lè mix mọ́rú àwa báyìí ó máa wà at an advantage gan. <laughs> ele advantage o nìyẹn ele yóò tẹ̀lé jà láéláé ẹ̀mí ẹ̀ ò gbé. mi mí ìnà ẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n so màá fún ẹ ní complimentary card mi kó pè mí anytime tó bá ti wá sèkó ọ̀rẹ́ wo nọ́mbà mi nìyẹn ilé direct line mi pè mí o. yes ma. ah machinery burúkú lọmọ yìí. ọ̀rẹ́ mi ìgbìládé dákun mọ́ àjàre ah, sọ́kọ̀ iná kan bẹ̀ ni hmm. olódo ìwé sọ̀wọ́dé tààrọ̀ rẹ̀ gbowó ṣẹ́ginu ah, hmm. olódo. Hmm. èmi ò ṣàlàyé kọ́tẹ́ ìṣèlú ṣáà èmi tèèyàn ò for the first time ẹ ti gbé complimentary card yìí lọ́wọ́ mi ò like i just don't like that girl. ètùbọ̀ náà ò tiẹ̀ ro ni ẹ a máa wọ bíbá ìta wọ bíbá yìí òun ni first person tá a máa kọ rí kó a tún dúró de bàbá bíbá yìí sí wo òun náà látún tuntun wá títa ó mọ̀ kò yẹ ó ti wà coincidental jù. erin iṣẹ́ burúkú lọ mọ̀. iṣẹ́ náà dà. ọ̀rẹ́ ṣé ò rí ni. eléyìí tó lè wọ́ bọ̀ kí ló dé dúró náà kí ló dé tó wá ń tó ń dàbí ìgbà tó ń fi ó tẹ̀rẹ̀ tẹ̀ ní. èmi. ó rí kọ́mọ ìfáìn náà lovely skin lovely shape lovely everything ọmọ ẹni tó fine àwọn ah, ìbàd ah, ó mọ mí mi ò mú fún yá lọ bá bàbá jàre yẹ kó ti ṣe tán. èmi ò ṣàfẹ́ gbogbo. látàárọ̀ tí mo ti dúró. ìròyìn ayọ̀ kan ni mo mú wá fún ẹ. ẹ ìròyìn ayọ̀ báwo ya sọ jẹ́ ń gbọ́. mo ti bá ìyá mi sọ nípa àwọn àti tó mú mi lọ sẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ ti gbà. ẹ hmm. hmm. <laughs> eh, eh, ó dà ó dà bẹ́ẹ̀. Ah. adélábù eré ah, inú ẹ kàn mo mọ̀ pé inú ẹ dùn pé mo ń lọ sẹ́kọ̀ọ́ àmọ́ inú ẹ ò dùn pé mo fẹ́ fi ẹ́ sílẹ̀ yìí ọlá àtọlà náà ni mò ń wá kiri ó yẹ kó mọ̀ pé èpùrọ́ lálábàápọ̀ ẹ̀wẹ̀ mi àti ẹ̀ àbí o ti gbàgbé àdéhùn tá a ṣe fúnra wa ní kékeré ni. ẹ ẹ wò ó n sọ pé ọlá àtọlà kọ́ ni òun wá lọ sẹ́kọ̀ọ́ àmọ́ mo fẹ́ kó mọ̀ pé ìgbésí ayé mẹ̀kúnnù tá à ń gbé ń bí ìdùnnú kún bẹ́ẹ̀ ó kún fáyọ̀ oyin mọ́mọ́ kún bẹ́ẹ̀ sórí èkó tó ló ń lọ hmm, ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ ló kékòó e, ibi tó bá ti sodo sí ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ ni mo sodo bẹ́ẹ̀ e, ebe kò ní àmọ́yé àwọn ẹ̀dá lójú dídà ló kékòó àkété e, ìwà ọwọ́ wọn sì rèé ó poríṣiríṣi ànìkànjọpọ́n olè wọ̀bìà ìmọ̀tara ẹni nìkan owú jíjẹ èmi jọ ìwọ ojú mi. Eh, gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ ó sì mọ̀ pé àbámọ̀ ní gbẹ̀yìn ojú kòkòrò. adélábù àbámọ̀ lè gbẹ̀yìn tèmi torí mi ò lójú kòkòrò ó yẹ kó mọ̀ pálágbára ọmọ ni mí. àwọn àjọ̀nú tí ń bá mi rìn gbọ́n lè jẹ́ kí n yẹ àdéhùn so kí wọn náà máa yẹ àdéhùn mi. mọ dẹrù bà mí. mo ṣèlérí lèmi fún pé mi ò ní dà ẹ ní ìgbà òjò nígbà àti lọ́jọ́ gbogbo. tèmiládé ọmọ àyìnkẹ́ ọmọ àjàdí òvídí olú oníkànga àgékan ògbómi oṣù wẹ́dà èmi adélábù ajétúmọ̀bí mo wá ń ṣèlérí fún ọ pé èmi náà ò ní í dá ọ ń gbòjò ń gbẹ̀rùn àti ń gbà gbogbo. ìfẹ́ mi ò mo máa fẹ́ ọ èmi dà ọ òhò ọkọ̀ ìfẹ́ rẹ ó ń darí ayé mi o. èmi ni Tèmiládé láti abúlé eléégún yes ma mo ti bá ìyá mi sọ yẹ ti gbà mí láyè kí n wá sẹ́kù. ok ma ọ̀sẹ̀ yìí wà ok ma yes ma ok ma pè yín tí mo fi wá sọ ẹ má bá mi send address ok ma ó dàbọ̀ ma. èlò lówó mi. twenty naira. mo fẹ́ ní change. ẹ fún mi. ẹ hmm. dáná ẹ ṣeun o àǹtí tèmiládé ẹ tí ìdè kò lè ti náwó ará èkó yìí o ẹ bá dìkú ẹ má gbàgbé wa o. mi lè gbàgbé mi lè gbàgbé mi lè gbàgbé mi. òróǹro ọ̀rẹ́ ẹran ló jẹ́ o òróǹro bá fọ́ mẹ́ràn inú ẹran àbàjẹ́. ṣé ti gbọ́ rí ó sọ pé obsession bí kíkẹ́ upset ẹ̀ pé ah, ó obsession obsession. Yeah. <laughs> my god ó fẹ́ ṣe dictionary ni ó fẹ́ di Wọlé Ṣóyínká òun náà mú upset sean. ó fẹ́ ṣe dictionary ni. madam oh my god mi ò lè rẹ́rìn obsession. lady kan béèrè yín ta wọ́n ní pé àwọn tèmi ládé. a ní kó wọlé àti dúró dè. okay. Wow, she's here. Pé um, Fèyí àti Tọ́lání kan lè wá meet Tèmiládé. ẹ wò wọ́n máa gbọ́ láti bí báyìí. Tọ́lání Fẹ́yí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ọtí lálejò. Tèmiládé my dear pẹ̀lẹ́ báwo ni ó yá jókòó jókòó jókòó pẹ̀lẹ́. She's pretty. <laughs> tadi. kí ló dé ṣe pè wá sí ìgbà iná. tèmi adé ti dé ká bá lè wẹ ọkọ mi fún mọ́lẹ̀ mi. Wendy tí ẹ má jẹ́ kí n bá yín jà o ṣé nítorí village chick kí lẹ ṣe pè wá sí ìgbà mo mọ̀ ọ́ nà ó. àti Ifè. ẹ ignore ẹ ẹ kó wá meet àwọn other girls this actually is Debbie and Tolanire yeah. and I present to you Temilade. wo you are highly welcome sínú ilé wa yìí ṣòrí má mind anybody ilé ni ilé ẹ ṣó ti gbọ́. thank you very much ma. wow. Pretty tricky ayé sọ wípé ọmọ kò ní bèbí ló ń sọ òyìnbó lẹ́nu bígbà tí èèyàn bá ń jẹ nǹkan. Hmm. Hmm. nǹkan tó attract mi gangan sí ni first time ti marry. Hmm, really? yes. <laughs> Um, nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Debbie bàbá mi lọ sí salon wọn ṣe lovely hairstyle fún then Tọ́lání wàá mo lọ sí boutique wàá oríṣiríṣi skimpy sexy outfits fún. skimpy wears. <laughs> wo jẹ́ kí mi kọ́kọ́ fi eléyìí welcome ẹ̀ náà. ẹ ṣe mà. Ah, aṣọ ti mú tẹ́lẹ̀ yìí. Ah, kò má ta ìjọ kan náà ló ń bẹ̀rẹ̀ mú jọ. má ṣubú ó yá wá jókòó. rárá o mo má lọ ṣubú. ẹ ṣe máa ọlá yín náà ni. ọlọ́ọ̀lọ́hún bí mo ṣe ń bàbọ̀ látijọ́ yìí ṣé orí iṣẹ́ wa yìí èèyàn láti wà very observant yes o láti lè wà able láti read minds ṣé orí most people tó wọ̀ yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú wọn o lè rí ìdẹ̀ lójú wọn bọ́ọ̀nù ṣe lè read mind látọjú. o ò ní láti jẹ́ psychologist kó tó lè read mind through face. all you need to do is kó wà very observant kó study wọn wà farabalẹ̀ wà study wọn. tó bá rí ọ̀kan tó jókòó bí all is well tó wà very serious onítọ̀hún ṣe drama ni tí ò bá gbé nǹkan lọ fihàn wọ́n ń gbé nǹkan bọ̀ wá bá ni ọgbọ́n òkè ń láyé ká wà lọ sọ́run. hey babe. ẹ káàbọ̀. èkó ah, lé ọgbọ́n o. ilé owó ni ìyẹn fáwọn tá a gbọ́n. ok tó bá rí nǹkan tó tó rẹ́rìn-ín ṣùgbọ́n tó rẹ́rìn-ín tí ó dénú tó kàn rẹ́rìn-ín onítọ̀hún cover up fún nǹkan ni o lóòótọ́ ẹ jẹ́ kí n ti jẹ́ ẹ sí kan tó bá wá rí èèyàn kan tó ń rìn tìfura tìfura ó mọ̀ ṣe ríro onítọ̀hún o láti wà very careful yeah because ríro onítọ̀hún ó ti kàn mí tẹ́lẹ̀ tó bá máa bá rí èèyàn ṣe business má drop contact ẹ̀ fún. but why tá a bá fẹ́ bá ṣe business nǹkan. ó hmm. léwu irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti lè commit offence irú ẹni báyìí a máa wá ẹni tó ní connection láti lè pàdé pọ̀ mọ́ so tó bá mú un ẹni ẹ ló máa wá béèlì ẹ jáde so my dear friend irú èèyàn bẹ́ẹ̀ yẹn má bàa dòwò pọ̀ ṣùgbọ́n. Ah, àṣé mi ò tiẹ̀ gbọ́ rárá bébí ni mí o <laughs> little baby. Ìwọ <laughs> máa ṣọ́ra ẹ̀ bí. Ìwọ máa worry. Ṣé as times goes on, learn more. mọ́. Ah ajá sì bàjẹ́ ẹ̀lẹ́ chips cake. wọn fáìn gọkẹ. àwọn olùṣe ń lọ ṣíṣe. sẹ́ẹ̀tì ọmọ oko. alólè mọ̀ pé sọ̀rọ̀ náà after all you are part of this squad wo sórí ọmọ kékeré tó bá ń bẹ̀rù pé kò má ṣubú ọmọ náà ò ní rìn say something. mo ṣe lẹ́yìn. òfò ah, níṣà kí ni nǹkan tẹ́lẹ̀ mọ́ what does she know ṣé ọpọlọ ẹ ti gbé gbogbo nǹkan tá à ń ṣe yìí ni ọpọlọ ò lè gbé e náà. tèmi ládé whatever it is tó bá fẹ́ sọ sọ jáde mm-hmm. eh? so jáde ká gbọ́ ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ìfẹ́ no matter how bad it is ṣáà tiẹ̀ sọ ìbá àmà dàjẹ́ ṣáà sọ jáde ká tiẹ̀ gbọ́n ná. yes there is no harm in trying. wọ́n ní o sọ o kí wọ́n ká gbọ́. okay ma eh, nǹkan tí mo rí ni pé àwọn guys tí wọ́n gbowó yìnyín wọ́n ti mọ gbogbo business strategy yẹn and ẹ má yẹ kán rò wípé àti ká ọgbọ́n tó fi beat wa. èmi rán wò pé ká throw another business ìmí ìsìn wọn tó bá ti túrẹ̀ sí wọn ọmọ àsáré wa tó bá ti sáré wa ọmọ rẹ̀ pé àwọn gbọ́n ni mí wà àwa gbọ́jú wọn lọ. mi ò agree no. ó jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ náà. go on ibi tá a ti máa prove nípa smart jù wọn lọ ni pé a máa arrange àwọn fake police wọ́n máa mú gbogbo wa wọ́n jẹ́ máa gba owó tiwa wọ́n máa gbẹrù tiwọn wọ́n máa yẹ káwọn escape wọ́n máa mú wa after three days. I'm máa lọ accuse wọn pé wọ́n set wa up meanwhile wọ́n ti lose everything àwọn dẹ̀ to gain everything. wow see brain. ẹ jẹ́ stop ẹ̀ jàre. àtẹ̀wò ṣùgbọ́n lẹ́wọ̀n ń pa ń sìn ah, ah. ṣé ẹ̀yin ò only brain tọ́ka bá lọ fóun kọ́ ó dẹ̀ pàtẹ́wọ́ wo Oh, ló fẹ́ lọ sọ She be ṣe one àwọn ọlọ́pàá tiwa la máa lò a dẹ̀ máa fún thirty percent owó tá a bá gain. Wendy tí tí a bá tètè play fast one on those people wọ́n lè ṣe worse the second time ṣe bẹ́ẹ̀ mọ̀ pé bọ́ ṣe play on our intelligence ni ẹ ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn dà kó dáná àjẹ lè gbà kó jọ. anyway ẹ jẹ́ ká sọ wípé nǹkan tó sọ náà right àmọ́ káláwa náà ronú lọ sí ibi side ẹni we can come up with a better idea. fèyí tí ọmọ bá lọ́gbọ́n ẹ jẹ́ ká fún un pé òun ni ọ. ọgbọ́n òṣìwò nìyẹn kí nìkan tó ń sọ lẹ́nu náà. anyways Tèmiládé has spoken ó ti sọ̀rọ̀ ọlọ́gbọ́n sílẹ̀ o deal or no deal. deal. captain. hello i'm proud of you girls how are you ah yeah i'm proud of you girls torí mo ti ṣe business pẹ̀lú oríṣiríṣi àwọn obìnrin but you girls are special. wow in fact mo ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí our guys eh, they are on their way out of this country. because wọ́n mọ ìgbésẹ̀ tí máa gbé next in fact àwọn àbáṣàlẹ̀ wọn gan ti wọ́n ti deny wọn hmm, wọn ò fẹ́ kí ọṣẹ yí wọn so gba àwọn tó dẹ̀ fẹ́ ṣe bí sẹ́yìn wọ́n mọ̀ pé ẹ̀ ní betray you know so and. Um, wendy ti sọ fún mi pé tèmi ló mú brilliant idea yìí wá. <laughs> captain our girl to come up with a better idea now abi. <laughs> kò possible mo mọ level tí olúkàlùkù fi ń operate o kì í wà bẹ́ẹ̀ so o lè ronú bẹ́ẹ̀ tèmi i have a special gift for you. apart from owó tó tọ́ sí gbogbo yín ni màá fún ní two point five million naira each. Well sọ̀rọ̀. mo rò pé pọ́pì ni champion wà fún. ẹ ti pop ṣá. sorry. the hell does Timmy think she is? Captain Cook wa insult mi ní ọ̀rọ̀ Timmy. Wọ́n ní òun ló lọ́pọlọ jù nínú <laughs> òun náà wá bú sẹ́rìn ó wá ríra ibi pòfẹ́sọ Wọlé Ṣóyínká ó fẹ́ máa hùwà bíi Barack Obama mo wá jẹ́ kó yẹ wípé iwájú kọ́là yìí kẹnu ẹ̀ tí wàá ṣubú sí àgbà mi báyìí o ó di dandan kó capsize o I will later know that èmi ni second in command nínú squad yìí. Hmm. I know what to do. Tèmi tèmi. Báwo ni? Ṣé wàá kì í? Mo mọ̀ pé wàá surprise pé mo wá bẹ àbí? Ṣúrí, mo fẹ́ kí mi differences tó wà wa. Mi like bí mi àtẹ ṣe ń ṣe gbọ́nkú gbọ́nkú síra wa. Fèyí ṣàrà. problem pẹ̀lú mi. Èmi ò problem kankan pẹ̀lú mo mọ̀ bẹ́ẹ̀ àmọ́ má bínú sórí yẹn ìgbà ìmọ̀ ni o gbogbo nǹkan ti yàtọ̀ sí ṣe ti gbọ́. mo ti gbọ́. o ṣọ́ pé o ti tán. Ah, ti tán lómi. kò dáa tó bá mọ ipò ti jẹ́ kí mi àti ẹjọ́ mu wáyé. sórí mi ìfẹ́ kó bínú sí mi ṣe ti gbọ́ ṣé gbogbo yẹn o ti lọ́ọ̀sìn ṣé o ti wá òkè. ó ti tó ó ti tó òkè. jẹ́ ká make toast toast mm-hmm. yìí for a better friendship láti ní ìlọ àárín mi àti ọ̀tún ní dàrú mọ́ mm-hmm. kò séèyàn kankan tó máa rí àárín wa <laughs> ṣé wàá rí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá mu wáìnì tán ah! <laughs> gbogbo ayé ló máa bọ́ pátápátá. àmì o. <laughs> tèmi tèmi. Mm, fèyí ṣáà fèyí ṣáà. fún mi ní few seconds mo ń bọ̀ sí. mo padà bọ̀. Tèmi Tèmi, my darling friend. Mo wọ̀. Òróǹro ọ̀rẹ́ ẹran ló jẹ́ o. Bóròǹro bá fọ́ mẹ́ràn, inú ẹran á bàjẹ́. that pariwo tó tó yìí ah Fẹ́miládé ló ra mọ́tò. òun sùn ni a bá ti jí ẹ so i wan celebrate celebration jubilation Fẹ́miládé ó ra mọ́tò. oh yes. congratulations. ó ṣé. àmọ́ ṣó Fẹ́yí ṣé o ní any reason tí yóò fi yẹ kí n wà òkè. not at all o mo kàn wí pé wáìn tàmúlẹ̀ nǹkan yẹn ó ń disturb èmi ṣé kò disturb wọn. tí pẹpẹ bá jẹ òkúta omi ló máa fi ṣù ìwọ mi ò sọ pé lẹ́yìn wáìn tàmọ̀ yìí nǹkan tó máa ṣẹlẹ̀ táyé máa rí tó máa pariwo so òun náà ló ṣẹlẹ̀ ṣe ti wá rí bẹ́ẹ̀ kọ̀mọ́ tí ká ṣe fàájì pẹ́ẹ́lí kí.

Oh yes. pé ó máa kán rẹ̀ lọ́rùn ni ó dẹ̀ ṣe three sixty three sixty degrees. ọmọ wo lọmọdé yẹn náà. àà ah, ah, sẹ́mi ni ó ti wà lọ́dọ̀ mi ti pẹ́ ṣé ò mọ̀ tẹ́lẹ̀. ẹ̀ṣọ́ àtọ̀. ẹ̀yìn kí ló ṣẹlẹ̀. you know what mo rí súra ẹ ní ara ọmọdé yẹn. Ah, mm, mm, mm, má gbé yẹn wá rárá súra mi ibi tí báwo súra mi lára tiẹ̀ jọ torí Ọlọ́run kò possible kò pọ̀ ẹ sòótọ́ fún ẹ mo láìka ọmọdé yẹn mo tí mo wò yẹn màá máa ẹ o màá dé máa tọ́jú ẹ kò yà mí pẹ̀lú ẹ. kí ló ń sọ lẹ́nu yìí èmi àti ajọ́ ń tọ́jú ara wa ó tún wá rọ́mọ tó ń bá mi ṣiṣẹ́ ó fẹ́ máa get down pẹ̀lú ẹ̀ jọ torí ọlọ́run. kí ló bá dé nínú gbogbo yẹn kí ló ah, wẹ́ máa gbọ́ ó là ń tọ́jú ara fine eh, level tèmi pẹ̀lú ẹ̀ wà ọ̀tọ̀ nìyẹn náà ah, mo náà mọ̀ ń wù mí jẹ́ kí n máa tọ́jú ẹ mo dẹ̀ ní màá tún tọ́jú ẹ special ohun mi ni sẹ́mi ṣeré. dúró ná akin ó máa serious pẹ̀lú nǹkan tó ń sọ pé wọ́n fẹ́ máa fẹ́ ọmọ kan ọmọ tó ń bẹ̀ ṣiṣẹ́ insult nìyẹn náà a máa gbé yẹn mi ò like mo mi ò like irú eré yẹn má bá mi ṣèjọ máa fẹ́ ọmọ tó ń bá mi ṣiṣẹ́ o dẹ̀ ń fẹ́ mi oh god forbid kò possible. ok ok ok no problem tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn that's alright. akin sori is alright tó ń sọ yìí jọ nítorí ọlọ́run má jẹ́ kó jẹ́ wípé lórí àwọn lásán ni o ah, torí ìgbín yẹn ti dé nìyẹn ìgbín èdèrè tó bá ti tẹnumọ́gi báyìí ó máa ń gùn ni kò ṣe pé kó wá lọ lẹ́yìn kó wá lọ kó wá lọ bọ́mọ yẹn kó máa fẹ́ o ó máa di wàhálà o ṣọdẹ rí igi eléyìí igi tó bá gùn ó máa fa ẹ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni i'm telling you because igi ẹlẹ́gùn ni. mo ti gbọ́ mo ti gbọ́. àìkẹ́ ah, má bàa mi ṣe rẹ̀ mo ń ṣe ẹ̀ má gà mi o i no dey share my maga mo fẹ́ mo fẹ́ má bàa mi ṣe ah, mo láìkẹ́. má fẹ́ràn báyìí ìjọ torí ọlọ́run lóore ìjà ni mí. àmọ́ ah, fẹ́ mo fẹ́ eré yẹn ti expensive. so o ti mọ̀ mi débi pé ìgbín ni mi àbí. eré yẹn expensive gan. ah mo fẹ́ rí rí burúkú yẹn má bàa mi ṣe rí rí yẹn. Ah. sọ̀rọ̀ lẹ́nà ó ti tó. ah mm, mm. ah ah it's okay now. Hey, ọmọ, ó ti ẹ̀dá àwọn tá a ránṣẹ́ lọ sí ẹ má rò pé mi ti sọ fún yín ẹ má rò pé ọmọ yìí mo sọ pé ó máa ẹ̀yin lọ́jọ́. ṣé sùúrù kò tiẹ̀ já gbọ́ tẹnu ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ wò Wendy ẹ lè bílíìfù pé èmi àti Debbie bá ṣe jáde lẹ́yìn àwa ń tẹ̀ tẹ̀mí nígbà tó ń lọ tó ń lọ à ń tẹ̀lé lẹ́yìn kórè wa àjẹ kórè wa rárá nígbà tó máa débi tó ń lọ ẹ lè bílíìfù pé hòtẹ́ẹ̀lì ti jẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ibẹ̀ ló lọ nígbà tó débẹ̀ bá ṣe rí chief akin náà nìyẹn táwọn náà jáde tọjọ ọgá àwọn jọ wà láàárọ̀ tó ní tìpẹ́ tìpẹ́ at the end of the day èmi àti debi wa dàbí ọgbọ́n wa ní wò ó jẹ́ kí èmi àti wàá dúró sí bá a ká mọ bí owó fíìmù yẹn ṣe ń lọ fíìmù yìí tá a bá wo díẹ̀ díẹ̀. kò ní wà mí ní fún. adúlọ̀ wò tán. Ah! Hmm. èmi àti debi. bí a ṣe rí chief ìyẹn chief akin àti temi wọ́n ṣe wọnú yàrá kan lọ nìyẹn bá wọn lọ rúùmù nọ́mbà tọwọ́ gan amọ̀ bẹ̀ wọ́n ṣe wọlé báyìí àbáṣà ń wago àwa náà mú ìgò méjì méjì drinks tá mú a ń wago àwọn òpè àwòyẹ ti jáde òyẹ ti jáde ọba tètè jáde ẹ lè pé wọ́n lò tó wọ́n na thirty minutes nínú ilé. wọ́n lò ju one hour thirty minutes gan lọ. ẹ̀yin náà ẹ wù. ṣe bẹ́ẹ̀ ilé gbọ́ ọmọ oko wálé àbí. <laughs> ṣé mo yí pé mo sọ fún yín ah we are in trouble in this house o. ẹ kúlẹ̀ o ẹ wá bí wá bí tèmi ládé. níbo ló ti ń bọ̀. talk can't you talk gbọkọgbọkọ níbo ló ti ń bọ̀. látọ̀dọ̀ chief lóòótọ́ ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ni kò sí nǹkan kan láàrin mi àti wọn ó kọ́ pẹ̀lú personal business ni gbogbo ń jẹ́ mọ́ kí mi kì í parọ́. ẹ́ eh? idiot ni wọ́n gẹ́ọ̀ yìí ó lè pápápákọ̀ òṣì ẹ̀rí ọmọ yìí má tẹ̀ tún ní gọ̀tọ̀ òun tẹ̀ lè deny àṣẹwọ́ òṣì idiot look at her. she's not worth ẹ jẹ́ kí n dín pẹ̀lú gẹ́ọ̀ yìí idiot look at her. kò wọ́ ọ̀tẹ̀ ìwọ Tèmiládé ah. ìwọ tó jẹ́ pé mo mú ẹ wá kó wá ṣoríire ikú lè rẹ ṣe ikú nìkan lè rẹ ṣe ni bẹ́ẹ̀ ni. Wendy tí ẹ ṣe má take ọ̀rọ̀ yìí too personal after all Chief Akintan sọ yìí èmi lọ́kọ̀ọ̀kan wá wá sínú ilé ìtẹ́lẹ̀ wọ́n dẹ̀ pè mí wọ́n ní contract tó wà láàrin èmi àtàwọn ti end mo dẹ̀ gbá kámú mo mú mọ́ra why ìtẹ́yìn náà lè ṣe the same thing nísìn after all àgbà máa ń gbà nínà. àgbà gbàgbà púpà wọ́n bó ṣì wá gbàyà kí ló kàn mí tó bá lù sẹ̀ nǹkan ọ̀dẹ̀ ní ẹ̀ ọ̀dẹ̀ ní ẹ̀ ọ̀dẹ̀ gbà mọ́ ẹ lọ́wọ́ mo dẹ̀ fọ́ mi sọ ẹ lọ́wọ́ ó ti di sẹ̀mí nìyẹn i don't share my men. wẹ́wẹ́wẹ́wẹ́ wá ń bíbá yìí ẹ má pariwo lé mi o ẹ má tiẹ̀ halẹ̀ mọ́ mi rárá èmi ti ń ṣe successful deal kí n tó pàdé yín mi ò dẹ̀ sí lára àwọn tẹ recruit. shut up àwọn ló bá wípé ó ń recruit àbọ̀ tẹ̀lé lè ná àwọn wo ni bẹ̀bẹ̀ yá ná ẹ̀yin náà ni. débi ta ni bẹ̀bí yá àwọn wo ló ń bá wí mi ò pàwà ló ń bá mi ṣá tó bá jẹ́ pàwà ló ń bá mi sí ẹ lórí ni kò ń ṣàwà. abeg abeg abeg we don do we don do mature nu kí nìkan náà wọ́n wọ́n bẹ̀ fà mo fẹ́ gbọ́ anything àtẹrù ẹ tó kéré àti tó wúwo just get them out of my house ọ̀pọ̀ ẹ̀yin méjèèjì ẹ get out of my house wọ́n fẹ́ rí inú lẹ́yìn mọ́. see let me tell you ṣeré mi dẹ́bì mo ti ń plan láti fi iṣẹ́ burúkú yìí sílẹ̀ mo fẹ́ go back láti lọ máa ṣe fashion business mi because ilé tí a bá fi tọ́mọ ìrì ló máa wo one day one day make i tell una one day one day una monkey go go market e no go come back. so ìsìn ìwòwò tàṣẹ́ wá wá wá fi dì Baby. Ah, ibi tí ayé ibi tó máa gbé nìyí. Ilé mi. Ah, Ṣókèrè nìyẹn. Ah, Àṣé lóòótọ́ ló sọ pé ilé ọba tó jó ẹwà ló bùkún yes àwọn àgbàlagbà máa sọ bẹ́ẹ̀ pé ọba tó ju ẹ wà ní òbùkún ó kàn yẹ pé ẹ̀yin obìnrin <laughs> ẹ ṣe inú ẹnu fún àwọn àṣẹ tiwa fọlọ́ ni tí ìwà bá jọra wọn tí ó jọmọ tó ní òótọ́ mo nígbà òkú ṣe lè rí ju nǹkan tó ju ìlẹ̀ kọ. Oh, yes. jẹ́ oh, ká wọlé. ẹ̀rọ bá jẹ́ òye ròrò ròrò ọ̀rẹ́ ràn ló jẹ́ o ọ̀rọ̀ ló bá fọ́nà lọ ah Tèmiládé ká mọ̀ purọ́ tanra wa jẹ ilé ìfàyìn ah ilé rẹwà o eh, eh, táwa ló ń gbé bí. èmi ni mo ní ilé wọn jókòó kí n ṣàlàyé àwọn kọkọ fún ẹ. ìwọ ló ní ilé bàǹtàbàǹtà báyìí tèmiládé ẹnu gba o sí gbà o ẹ mo fura sí ọ kó mọ̀ jẹ́ yí pé o ti lọ ṣoògùn owó. adélábù ó yẹ kó mọ̀ pé àwọn àlùjọ inú mi ò lè jẹ́ kí n bá kọ́kọ́ jẹ́ chief kan ló gbalẹ̀ fún mi. chief kan gbalẹ̀ fún Tìmúládé àpótí dalẹ̀ má jẹ̀mú. ọkọ mi mi ì lè dalẹ̀ má jẹ̀mú wọ́n jókòó kí n túbọ̀ ṣàlàyé fún ẹlẹ́kùnrin rẹ̀ mi ì sọ fún chief pé mo lọ́kọ àfẹ́sọ́nà ọkọ ṣe ń rò bóyá nǹkan kan ṣì lè ṣẹlẹ̀ láàrin mi àtòun lọ́jọ́ iwájú ni jẹ́ pé mi ò ní dúró síbí nìyẹn. Adélabú o ò lè fi mí sílẹ̀ o nítorí ẹ̀wà méjèèjì mo ṣe dọ́gbọ́n tí mo dá yìí bọ́ ọkọ̀ máa ní láti cooperate pẹ̀lú mi ni torí mo sọ fún chief pé mo fẹ́ lọ sábúlé wọn fẹ́ lọ mọ́ ọmọ ọ̀dọ̀ wa. ọmọ ọ̀dọ̀ ẹ hmm. eh, àmọ́ gbà tí wá abúlé o mọ́ ọmọ ọ̀dọ̀ kankan kù àbí ọmọ ọ̀dọ̀ náà dà. Hmm. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wàá kàn ṣe bí ọmọ ọ̀dọ̀ ni. tèmiládé èmi yóò mọ̀ ṣe bí ọmọ ọ̀dọ̀ fún wa àti chief kan ah ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ orí mi ò ní jẹ́ orí mi kọ ẹlẹ́dàá mi kọ ah tèmiládé ó fọbọ́ lọ mí o ó fẹ́ gbin lọ mí o ọmọ ọ̀dọ̀ kọ èmi ò èmi ò ṣọmọ ọ̀dọ̀. ọkọ mi jẹ́ ká pè wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ àrílẹ̀ gbé e. Eh? inú main building náà ló máa wà tíjì báyìí ti wà ara wa bọ́ sí big u aṣá eh? ti ṣe mọ̀lẹ́ mi ì jẹ́lẹ̀ dá láéláé ju ọkọ mi mọ́ bínú. èmi ó wàá sọ èmi di tube tennis tẹ́mọ̀ gbá káàkiri àbí àtọjọ́ wà àti bàkàndì ẹ mọ̀ yàn mí káàkiri eh? èmi ò ṣe o èmi ò ṣe o tó bá ti yá yín bọ̀ sí pálọ̀ tó bá tó ti yá ẹ sọ pé kí n bọ́ sí bq n ṣe èmi ò gbèrú ìgbésí ayé bẹ́ẹ̀ o kúkú fi mí lẹ̀.

Tèmiládé mo ní kó wá wo gọ̀bì ó ní kí rè gọ̀bìgọ̀bì mo ní kó wá wẹ odò ó wẹ́dò tán ó dẹ̀gẹ̀ sínú omi èmi Wendy T mi nílé ẹ kí n tó bá ẹ bá jẹ́ kó mọ̀ wípé èkúté ilé lásán ni ẹ bó pẹ́ bóyá tàkúté mi kì í ní ló máa ṣekú pa ẹ bí i káàsán. hello láti bó o. Eh, láti eléégún ni èmi ni. darling ọmọ ọ̀dọ̀ tí mo ní mi fẹ́ lọ mọ́ látàgbé rẹ̀ iṣẹ́ ọmọ ìlú lójú ṣàánú àmọ́ ah, bí tọmọ tí wọ́n náà máa dé lọ́jọ́ iwájú. ọmọ ọ̀dọ̀ ni má tó dúró yìí má torí gọlọtọgọlọtọ yìí lọmọdọ a máa bá mi tún mo compound ṣe a máa fọ mọ́tò mi a máa gbá everywhere a tún máa ṣe àwọn iṣẹ́ yòókù. ẹ̀yin dàgbà mú kan wo ni bí gbogbo ẹ ṣe máa ní mo rí glọ̀tọ̀ glọ̀tọ̀ <laughs> anyway um, mo fẹ́ pọ̀ mọ nǹkan tó ń ṣiṣẹ́. of course. ṣé kí n sọ tọ́ fún ẹ mi wà comfortable with this man bọ́dì ni kò bá mi. báwo ló ṣe máa gba ọmọ ọ̀dọ̀ lọ́kùnrin gọlọtọ̀ gọlọtọ̀ báyìí ẹ fẹ́ kó ṣe obìnrin. <laughs> my labourer you can go. kí ni kí n bá ń ṣe. má wọrí mi ò jẹ́ ẹ̀sìn máa lọ́n tiẹ̀. sẹ́yìn gbà mo wà ní abúlé légún mo máa ń gba okoro. my friend fi bíbá ẹ sílẹ̀ fún wa good àfi ìgbà tó yẹ pé o lọ school ẹ o lọ train fún. o sure. kékeré jẹ́ ní tí mo jẹ́ iṣẹ́ yẹn o tí mo rò bóyá kàdúsá iṣẹ́ mi. ọ̀nà níbí ni màá kú sínú do you know what baby i'm beginning to love you. ọ̀nà mo máa gbádùn mi ṣó ti rí ṣó rí mi ì lè blame àwọn parents ẹ̀ torí pé irú fisiki ẹ báyìí amẹ́ríkà lẹ́ẹ̀kan bí ẹ sí wọ́n bó ṣe rí mm-hmm. but dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé àpàdé mẹ́kún mo sọ fún ẹ lánàá láìpẹ́ láì jìnnà ká tó lóṣù méjì màá mọ́ lọ sí yankee. mo lọ sí amẹ́ríkà. o ń dá òtún mi ni. Mm-hmm. ó dára pé o fẹ́ mọ bó ṣe ń lọ. sórí n bá lọ sàlẹ̀ sínú mọ́tò mi màá lọ fún ẹ ní one thousand dollars. Eh, passport ẹ̀dọ́ sọ́pọ̀ ti expire yẹn wà lọ́tún ṣe then àwọn ọkọ̀ bá máa get kò get ẹ̀ láìpẹ́ láì jìnnà àjọ north america ni. thank you mo lọ sí america i love you so much i love you love you love you love you ah but kò kí ṣèmi nìkan ni màá tẹ̀lé lọ sí America. o èmi àtàwọn ọ̀rẹ́ mi èyàn mi Wendy Fèyí ọ oh, gbogbo wa ló máa kó lọ sí amẹ́ríkà o. mo ṣáà fẹ́ fi fẹ́ pa mí ṣáà so bó ṣe fine tó yìí o tún mure But tó bá wà concentrate ni o ní rántí pẹpẹ mẹ́rin ẹ̀bọ̀ tí o rí àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin náà àjọ òwò náà lọ máa lọ bọ̀ jẹ́ kí n kọ́kọ́ ṣe tiẹ̀ náà tí wọ́n bá lọ tó ti wà lọ àwọn máa máa ń kankan tó ti gbọ́ ó fi wọ́n pé tí wọ́n bá ṣòro fún ẹ òní gbàgbé tó fi lè gbàgbé àwọn ọ̀rẹ́ ẹ̀ ah! ọmọ tó ṣẹlẹ̀ ń sìn pé kò wù mí kí n fẹ́ lẹ̀ mọ́ rárá in fact ṣorí láti inú yàrá ẹ̀ lọ sí dìdì mọ́tò mi látàbí ìkájọ lọ ni but ó ti wẹ̀ bí kò ṣá anyway máa wọn ti máa ṣe ń sìn ṣòrí à ń ṣe ní ẹ̀rí àwẹ̀. à ń ṣe mi nìyẹn. bá mi dè mọ́ mi. ó fà ẹ́ wà òkè òkè ẹ̀ mú ti bẹ́ẹ̀ dé. ọ̀bẹ bí àdìgbò kan bí àdìgbò ṣe báyìí. ẹ̀yin náà máa fà yín fún sí eh. i love you so much. mo ń bọ̀ ṣé o bá ṣàdé fún ẹni one thousand dollars yẹn kó lọ passport ẹ̀ kó lọ renew ẹ̀ jẹ́ mo ṣàgbọ́ṣà. I love you. I love you. Ah, èmi Tolani, baby. Hey, Wọ́n wá gbà èmi. Mo ti di big girl. Àwọn Wendy, Wendy T àti Fèyí àti Debbie wọ́n mọ̀ wípé a lè jọ fún ìgbà rí èmi. America here I come. Ah, yay! Kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa dẹ̀ mọ́ lọ báyìí sí. Èmi ti wà l'Amẹ́ríkà, èmi Tọ́lá Goudema. Anti. Goudema. Goudema. Oh, oh, oh, tu dis. Oh. oh. Oh, Otide. Oh, sorry. Oh, tí ẹ bá wo aago, time to máa tètè máa check out. I ẹ put one the lè jáde yẹn tí wọ́n gba yàrá yìí. Wọ́n sọ pé ẹ̀yin ẹ̀ máa sanwó fún wa. Ó ní kí wọ́n sọ pé tí wọ́n ti wọ́n. Wọ́n dẹ̀ sanwó tí ó dé sílẹ̀ fún wa. Tí ẹ má máa yìí wọ́n ti lọ mú wọn nu mọ́tò. àǹtí ẹ má yìí gbìntàn yìí wọ́n drive out ní ọ̀dọ̀ sínú mọ́tò even ìgbà tí wọ́n sọ̀dọ̀ wa gan-an wọ́n sọ pé ìyàwó àwọn ni ẹ̀yin so a ó rí i pé ká fún ní time díẹ̀ kẹtẹ̀ fi last. lọ yẹ kí a di time ká wá bá yín. èyọ ọba mi kó àwọn gold mi fún yín àwọn gold mi um, handchain àti ring ọba mi kó fún yín. kí lẹ́ ń sọ yìí àǹtí wọn kó nǹkan kan tó ju bẹ́ẹ̀ fún àwa. <sighs> ok ẹ má mind ṣé ẹ lè rẹ́yìn ọ̀kan kó tẹ̀lé mi lọ sí ilé atm kí lọ fún yín lọ́wọ́ ẹ ní problem pẹ̀lú mi mọ́ ọ̀rẹ́. ẹ má ní kí n tẹ̀yàn àti management ò ní gbà nínú ọgbà yìí àti pé kẹ́ ẹ tó wá lè kúrò níbí ẹ máa ní ìdá ti fi àwọn kankan sílẹ̀ fún wa ah, otherwise mọ́tò yín tó máa bẹ ẹ̀ nílára ìgbé lọ ti mọ́tò ok ẹ má worry ẹ kàn fún mi ní few minutes. ẹ máa kó àwọn tá a sọ sí lẹ́bàá. àníkẹ́ ah, má worry ẹ kàn fún mi ní few minutes ṣe mọ́. màmá retí níta. Eh, ah! Americana ló mi jẹ́ mi sí ara tó kọ́ mi kọ́ nù lọ. the only people know see. Hello? Hello, ẹni tí èmi ní èmi tó lọ ní. Ah! Tèmi bá mi báyìí. Àmì mi kánà tó gbé mi wá sí hòtẹ́ẹ̀lì. Ẹ lè bílíìfù wípé ó ti sá lọ olú mi jìbìtì ara ó tún kó gbogbo gba ogún òdì mi ó ti kó lọ ewu mọ kò tún ṣẹlẹ̀ báyìí mi fẹ́ báyìí torí àwọn bọ̀bọ̀ tó ń ṣiṣẹ́ lóòótọ́ wọ́n ti wá bá mi wọ́n ti ní kí n mówó wá mi ìyẹn ní wọ́n náírà níbí pákéjì lásán mo gbé wá bí pákéjì ni and ewu ibi bẹ́ẹ̀ ṣe máa wá sí ibi báyìí tèmi wá escape mi kúrò bí òun ni mo ṣe gbé ẹ́ ẹ ẹ wo tètè máa bọ̀ mi fẹ́ pariwo tètè máa bọ̀ ẹ má ìkojú tí tọ́lá ni o ẹ má ìkojú tí rí ok alright tèmi bá mi ojú kòkòrò ibi tó bá mi dé ilé ìkọ́ mi lọ́pọ̀ amẹ́ríkánà màlá amẹ́ríkà aláìkọ́ nàìjíríà amẹ́ríkà ìyá ìkọ́ bá ó ti di deals mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ta ṣe ta lose Wendy T something has to be done. Wendy T àwọn ọkùnrin máa ń gbé wa nítorí owó ta ni wọ́n á gbé wa tán wọ́n á gbowó lọ́wọ́ wa wọ́n á sá lọ ṣebí tó bá tiẹ̀ gbowó lọ́wọ́ wa tó dúró ṣe bá ṣì ní mind. sọ́dọ̀ bàbá Abígúndé. àfọwọ́fà ń lọ̀rọ̀ yìí. ájò tèmi ṣe fún yín ló pe ajé wọlé fún mi ẹ sì ti wá fọwọ́ ara yín báyìí ní ìsìn ẹ ti fi lájẹ́ ògbóde. bàbá ẹ túbọ̀ láyé pa oníwà. ó lẹ́nìkan tẹ́ ẹ gbà sọ́jọ́ ẹ ti ti onítọ̀hún dúró ṣùgbọ́n nínú àfiyé mi obì lọ́mọ. obìnrin. nìyẹn o ẹ wò ẹ wò bàbá ó dáa àti gbọ́ àmọ́ ọgbọ́n ògùn lè fẹ́ bá a dá sí báyìí. ẹ ẹ wò ẹ mọ̀ jẹ́ mi ò tán yìí ọ̀rọ̀ ọmọ ọ̀hún ó ti di ọ̀kẹ́rẹ́ ti jákùn ojú ọdẹ dá kò lè padà wá mọ́. bàbá ẹ̀yin àgbàbọ̀ ẹni tẹ́rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún níbi téèyàn ń gbé sí èyí bàbá ẹ bá wa wá nǹkan ṣe sí. <laughs> ọ̀rọ̀ rẹ yé mi ibi tó ń lọ yé mi òrìṣà ńlá ṣe kìtìpìrì ìkòtò dúdú ló fi bá wọn mú jẹun nínú igbó alára ìrìwọ́wọ́ wì ló fi bá wọn bomi mu nínú igbó alájà alẹ̀ òun sì ló mọjọ́ abẹ́kú lọ́wọ́ ajífárí inú igbó ajíbẹ́dán àtàpàǹkò àgbègbò ni wọn ni wọ́n fi ṣe àṣejẹ ọ̀hún fún un. ẹ wo ọmọdébìnrin yìí bẹ́ẹ̀ bá ṣẹ́ ìpè fún kò lè jà bẹ́ẹ̀ ṣàṣì kò lè ràn bẹ́ẹ̀ bá rán àbèlú sí àbèlú kọ́kàn ò lè kọlu. níbi tágbára ọmọdé yìí dé ẹ wo mọ́ dán o ní kẹ́ ẹ fa owó òun ṣe. ìyẹn tèmiládé iná lè sọ. Hmm. Ah. abájọ bàbá ó dáa òkè kí ni nǹkan tí ẹ fẹ́ bá wa ṣe ṣé bá wa rí ọgbọ́n kan dá sí i àbí. Hmm. ẹ wo mọdé yìí àtolólùfẹ́ rẹ̀ májẹ̀mú kan ń bẹ láàrin àwọn méjèèjì tó sì jẹ́ wípé àwọn méjèèjì ti dámọ̀ràn wípé àwọn ò gbọ́dọ̀ jẹ́jà. ẹ wo bàbá èmi mà ti gbé ọkùnrin fún láìmúye gbà tóní ah, ah, nǹkan ojoojúmọ́ ló ń tẹ̀lé lọlé <laughs> ah, tóní mo rántí náà. <laughs> gbọ́kùnrin fún ta ni alọ́mọdémi ń sọ̀rọ̀ rẹ̀ yìí kéétì máa du ọkùnrin ọkùnrin kankan ètí ìfisi fún rí. Mm, mm, mm. bàbá ìṣímọ́dé kò tí ì máa dùn ọkùnrin ẹni tó jẹ́ wípé èmi àti ẹ̀ báyìí lájọ sùn sí the same ibùsùn ọkùnrin the same bed lájọ sùn mọ́jú òun jẹ́ ló jẹ́ ṣe tó jẹ́ iṣẹ́ jù. ẹ ṣe túsàn. yes lóòótọ́ ni wọ́n ṣe túsàn. wíńdì òótọ́ lẹ sọ jàre túsàn ah, ah, mo mọ̀ kọ́ tí mò ń sọ ẹni tí mò ń sọ ìyá àtijọ́ sùn rí. ẹ wo ah. ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́rọ̀ mi dáadáa o anímọ̀dé yìí ọkùnrin kankan ètí ìfi àyà lu àyà rẹ̀ bàbá ó ti tó jàre à ó ti tó jẹ́ ká sọ ọ̀dà bí solution sọ̀rọ̀ jàre à. Ah, ah, bàbá ó dáa tí òun ò bá dalẹ̀ ọkọ ẹ̀ tọkọ ẹ̀ bá wà dalẹ̀ nǹkan. wo ìwọ kú làákàyè ń tiẹ̀ èrè òde lọ́mọkànmọ́nú wọmi ẹ̀jẹ̀ agbésìsẹ́ ṣe bá bá a bá ti rán ṣìṣe ṣìṣe sọ́kọ rẹ̀ àdéhùn tí ń bẹ láàrin wọn ti jánu. bàbá ó ti tán ẹlẹ́wọ̀n rẹ̀ angels deal or no deal. deal deal deal deal ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àjọ ti pẹ́ rárá. dunu ṣé kìí ṣe kórè mi burú ṣá àbí bẹ́ẹ̀ náà ni mo yọ̀ ọ̀dẹ̀ tó ni àìṣàmùkùn mẹ́kọ̀ọ́. Tèmiládé máa ń fọ̀bọ̀ lọ mi. Èmi wá jókòó ọ̀dẹ̀ síbí. Máa bọ̀ lẹ́kọ̀ọ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́. Kájọ máa ṣayé. Ṣayé lájọ ń ṣe ìyá àbájọ ń ṣe ìyá. Èmi náà ń ṣe mi mò ń gbálẹ̀. Èmi mò ń nulẹ̀. Èmi mò ń ṣí géètì. Ẹnìkan gbéyàwó mi yá ló ń gbéyàwó mi bọ̀. Sórí mi gbé ṣáà wọ́n ní má fi oko mi ṣàlà ojú ọ̀kan lèèyàn máa ń kọ àwọn náà nàdé. irú ọmọ òṣìwò ló ń sọ bàbá yìí ní láti fún fẹ́ǹtì wá sí géètì ni ah, ah, irú rọ́bìṣì wo nìyẹn. irú ìrìn òṣìwò nìwọ náà rí lọ látàrọ tó wá ń wọ tó ń wọlé bọ̀ nídàá yìí. bẹ́ẹ̀ mi sọ fún ẹ ma ó máa gbá mi sí. àǹtí tèmi àbúrò yẹ yí kí ni pọ́blẹ́mù ẹ̀ ṣé o gbádùn. látàárọ̀ tí mo ti lọ wà ní mo lọ síbi gate. keep quiet. àwọn ajá wa ń gbó. dákẹ́ ni mo sọ fún ẹ. dákẹ́ mo ti dákẹ́ sà. ok olówó alátabulé eléégún àbí. bẹ́ẹ̀ ni sà. màá make sure pé mo dá padà sí abúlé onígunukó. mo kúrò yẹ yìí so tí bàbá o fẹ́ gbà mí. n lè gbà àǹtí tèmi. náà jáde kò mí mo ní kó jáde. mo ń jáde sá. ayo kí ẹ wíńsì ten o'clock máa padà dé ìgbà títí one o'clock lálẹ́ tí mi bá débi ní òwe tó bá dé ní àárọ̀ la máa padà síbí. Si

tí mo jọ tó jọ ọkọ mi má bínú ìgbà tí mo náà bọ́ta lóyún nǹkan tó ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí mi lójú ẹ̀ ẹni tó ṣe ń kọ́ńpìlín pé géńdé ọlọ́run ni mo gbà tirẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ jọ ọkọ mi má bínú jọ. tèmílẹ́dẹ́ ó gbá mi létí ó gbá mi létí á ah! ah, ó bùkù lójú lójú èyí tó dúdú tí ò ní gbà sẹ́wọ̀n lọ ṣe gbá mi létí jọ sọ fún mi náà kí ni nǹkan tó o fẹ́ kí n ṣe náà tí ètò ti ṣe fún ọ ẹ àgọ̀ wo ló tún fẹ́ ń gbà múra tí mo ti gbà múra ó wá sọ mí di dọ̀bọ̀ di yẹ́sà ó tún wá gbá létí kí mo ṣe tẹ́lẹ̀ kò ṣe rí ẹ òun náà wá ń dún wá ń pariwo wọ́n wá jẹ́ má gbàmù èmi èmi ọmọ ọkọ lèmi ọmọ ẹ̀kọ́ lọ́hùn àbọ̀rọ̀ pé agbára ọmọ ẹ̀kọ́ ó lè kọ́ ọmọ ọkọ ni ẹgẹ́rẹ́ mi ń jẹ gírẹ́rẹ́ mi ń jẹ ha ó fọbọ́ lọ mí o ah Tèmiládé ó fọbọ́ lọ mí o ah tí bá ṣe ti fẹ́ ó fi ọ̀bọ lọ mí ó sì dùn mí ẹlẹ́dàá mi kọ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bí ẹ wá ni ìbẹ́bí tèmi náà ni tí mo gbá kámú pẹ̀lú múlẹ̀ tí tí tí mo ń tẹ̀ lóhùn fẹ̀ látijọ́ yìí ò ń tẹ̀lé ọkùnrin kan jáde báyìí wọn náà wò láì wọṣọ tó wà ó ò ń tẹ̀lé nìkan jáde èmi àti àtijọ́ ń gbà pé kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì sọ fún mi ṣé bẹ́ẹ̀ lórí nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín tòótọ́ ẹ o sì fi ń gbà bẹ́ẹ̀ gbọ́ tèmíládé látijọ́ yìí látijọ́ yìí ẹ bí n bá ní o fún mi lá ó ní òsì mo ń lọ lẹ́hùn gbẹ bí n bá ní o fún mi jẹ ó ní òsì mo ń gbéra mi kí pẹ̀lú ebi ẹdún ṣé igi ní ń bẹ lábẹ́ tiẹ̀ ni ẹ ẹ sì ń pè é lákẹ́ bẹ́ẹ̀ ni tí ń bẹ ni tí ń bẹ lọ́dọ̀ òní ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ débi kí yóò fọkàn tó fẹ́ kí n rorò kò sí ọmọ bá ká mo ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀. ya takaka. ewé tí ẹ̀kọ́ fi bòrà ọ̀yá kọ́ bọ̀ dànù kọ́ wà hó ògìlédè. ìyàtọ̀ má ṣe bẹ́ẹ̀ ṣó ti gbàgbé ìmúlẹ̀ wa ni. ìmúlẹ̀ ìmúlẹ̀ bo ni mo ti gbàgbé ẹ́ ìmúlẹ̀ bo ni tọ̀hún tọ̀hún tẹ̀lé ọkùnrin kan báyìí káàkiri tọ́wọ́ aníṣẹ́ mi ti gbàgbé ìmúlẹ̀ ni. sori tó bá fẹ́ kọ́rọ̀ ẹ̀kọ́ tán nù mí pátápátá kí n mọ̀ràn ti ọwọ́ ọgbà tí tí tó tiẹ̀ fún mi kí n mọ̀ràn ti ibi tó lé sí mọ́ rárá jẹ́ mú èso bí n bá kí bògiri ọba dànù àjẹ́ pé wàhálà dénú o àmọ́ bí n bá kí bògiri tọ́ta padà digbí lọ wà nù bí mo ṣe fi ọ sí náà ló ṣe wà kò ní sí wàhálà. ṣé ti gbàgbé ìmúlẹ̀ wa ni. kí ló kí ló kí sọ fún mi ẹ òun bọ́ra sí òwò báyìí òun jáde jáde tẹ̀lé yàn ah, ṣe igi ní bẹ́lábẹ́ tiẹ̀ ni ibà kí ló pé òun mọ̀ ti ń jà kí ni akínú akin ṣé n tó gbé dání kò ní ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ débi kó yóò sọ pé òun fẹ́ tó láṣẹ òun ni àbí tó bá ń jáde lọ gbogbo báyìí náà ìlú àwọn afọ́jú ló ń lọ ni débi pé òun ò tiẹ̀ òun ò ní rí ọ rárá òun ò ní rí ọ rárá láti ọdún yìí tèmíládé láti ọdún yìí tí mo ti ń bọ fáradà o tó má fọwọ́ kàn mí mo ti gbọ́ kò sí wàhálà kò sí wàhálà mo ti gbọ́ mo ti ń ṣe inú mi ń bẹ inú mi ìwọ náà ṣàfimílẹ̀ lọ́ọ́ bá kìnrin ṣe o ti gbọ́ lọ́ọ́ bá kìnrin. olówó orí mi. mo ti gbọ́. jọ̀ọ́ torí Ọlọ́run ìjù nídìí rẹ̀ fóònù fún ọjọ́ rẹ̀ má bẹ̀rẹ̀ rẹ̀. mo ṣe á dáadáa mo ti gbọ́. kò tó tó bẹ́ẹ̀ tìmílájẹ ò jẹ́ dánwó ẹ̀wò láéláé ẹ́ tìmílájẹ tèmi. o ò gbà mí gbọ́ àbí ṣé mo lè máa parọ́ fún ẹ ni o ò mú nǹkan tá a fi jọ gbé kó tó di pé ó dà wá ká tó lè dànù wá ní bóyá mò ń parọ́ ó kì tó wá sàn kankan fún ẹ chief tó gbalé yìí fún àwọn méjì jọ ń fẹ́ra wọ́n jọ ní àṣepọ̀ ní gbogbo gbà. ok tó o bá nígbàgbọ́ jẹ́ kí n pèèyàn kan tèmi bá ń sọ̀rọ̀ kó máa nígbàgbọ́ nínú mi. Okay. It's ringing. Hello, Tony. Báwo ni ṣe wà? Um, nothing much. Ehem, jẹ́ ká tẹ fi yẹn lẹ̀. Mo fẹ́ sọ nǹkan kan létí ẹ ni. Tèmiládé tí a mọ̀ sí Tèmi, báwo ló ṣe jẹ́ sí ẹ? Hmm, má worry Tony, máa rí ẹ later ṣùgbọ́n. All right, go take care. Bye ṣé wọn náà jẹ́ ti wá fi ti ara ẹ̀ gbọ́ báyìí ẹni tóun àti ẹ̀ tí wọ́n jọ ń fẹ́ra wọn òun ni mo bá sọ̀rọ̀ yẹn ìdí tí ò ṣe gbà kí ìwọ àti òun kẹjọ máa ní àṣepọ̀ nìyẹn. ara ń fún mi náà tipẹ́tipẹ́ lára ti ń fún mi àmọ́ mi ò rí àrígbámu ni ṣùgbọ́n báyìí mo ti rí àrídájú. Tèmiládé ó ti dààmú ti gbọ́ ẹ ṣe. well lab ìwọ má wọrí èmi ṣetán láti sọ èdè ọkùnrin tí ìwọ bá ṣe ń fún mi ní oúnjẹ jẹ èmi náà máa fún ẹ ní omi mu. Ah, kò ṣeé ṣe rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ tí tèmiládé bá dalẹ̀ èmi gbọ́dọ̀ dá tèmiládé torí ọ̀rẹ́ dà mí wọn ò dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ òdì púpọ̀ ni. lam èmi ò tán ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún ẹ i love you so much. Wait, I will do everything for you. I love you. Why? Ara sẹ́ẹ̀. Ah, irọ́ sẹ́ẹ̀ ẹ̀wọ̀ ara rìn mí bẹ́ẹ̀ ṣe ń ṣe. ibo ló fẹ́ máa sá lọ bá ẹ máa mú ọkùnrin ìdílàbù kan má ṣe rẹ léṣe ṣe ó dààmú tí wọ́n wà òkè ibi kan tí wọ́n á dúró ìmá tún ṣe báyìí náà. I love you. Why? onílé ìmọ̀júbà o àlà fúfú gbòòkanlẹ̀ mọ́júbà o òkè tó tó òkè tó tó. òkè tó tó ọ̀rọ̀ tí bá ń dun alákọ̀wé ìgbì ẹ̀kún ní fi ké kiri tó tó adékọ́nlé lórúkọ tá a pè wọ epo pupa ọ̀rẹ́dùn lórúkọ tá a pè wọ ọyọ̀ a ò gbọ́dọ̀ mọ̀tẹ̀ tá a pè wọ ọlẹ̀ awọ̀lúmọ̀tẹ̀ ńlórúkọ tá a pè wọ omi ó yá mo pè yín lónìí mo pè wọ èpè mo pè wọ àṣẹ. mo pè wọ́ àṣàṣì mo pè wọ́ àbìlù ọyẹ èyí mẹ́rẹ̀ẹ̀rin ẹ parapọ̀ kẹ́ ẹ di ṣìṣe ṣìṣe ṣìṣe ṣìṣe ní mẹ́wúrẹ́ tí bí gbùyà rẹ̀ ṣìṣe ṣìṣe ní mọ́mọ́ odó tí bí gbùyà rẹ̀ mọ́lẹ̀ adélábù ọmọ àjíwò kí ṣìṣe ṣìṣe kó mọ́ ọ bọ́ ọ adélábù ọmọ àjíwò mo ní kí ṣìṣe ṣìṣe kó mọ́ ọ bọ́ ọ agbèrè gbóhùn mi ròkun alùkòrèrè ọ̀yà gbóhùn mi rọ̀ṣà déédéé ẹ̀yìn àlùjọ̀lú tí ń bẹ nínú afẹ́fẹ́ o ọ̀yà ìṣúré tètè ní wàrà ń ṣe ṣà gbóhùn àwo lẹ́nu mi adélábù ọmọ àjíwọ̀n o bó o bá ń bẹ lórí ibùsùn rẹ kí sì ṣe ṣìṣe kó mọ́ ọ bọ́ bó o bá ń bẹ lórí ìjókòó kí sì ṣe ṣìṣe kó o mọ́ ọ bọ́ bó o bá wa ń lọ lórí ìrìn lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí a ní kí ṣìṣe ṣìṣe kó mọ́ ọ bọ́ ọ. ọyá o á pẹ́ òun kòkò tẹ̀sù tí wọ́n gbé síwájú rẹ kọ́ tẹ́wọ́ bàbá yìí o. ẹ wo mọ̀jẹ̀ ń bọ̀ ọ̀dẹ̀ ẹ̀yìn ṣe ni ojú ń tu kódà ká ní dídè lọ́wọ́ àtẹ̀lẹ́wẹ́ kí n mọ̀ bí onípéjọ ìdákùnjẹ́ ń tu ọ̀hún bá ṣe ṣe èébú eh, ti àlọ́ ní ti alábàáwọ̀ hmm. tábọ̀ níta náà eh, jọ òun pé lẹ́ẹ̀kan ìwọ ló ń bẹ̀ mí pé bóyá kí n jẹ́ àṣẹ kí n jẹ́ àṣẹ ah, èmi rò pé oúnjẹ tó dùn wáyé ló gbé dání wọ́n wá di ọbẹ̀ mi kí n tó jẹ ó dùn mí ah, èmi ni mo wá ń bí ọba ìpìdá kan tó lọ bùn mi sí lọ́wọ́ pé ìgbéyàn eh, bá wo báyìí ọmọ ṣe bíbọ yára ṣe lọ wálẹ̀ kò ní mọ̀ pé ṣe ló dúró sókè kòkòrò wálẹ̀ kòkòrò wálẹ̀ ó dúró sókè bó ti ń fọsọ bẹ̀mí pé kí n gbà kí n mu kí n gbà kí n mu ẹ mú láwọn tán ni tí ń jẹ gbogbo kóró bẹ gbogbo àyájẹ inú ẹ ni wọn yà jẹ èmi àwọn ìjẹ rẹ dèpòdèpò ni ògbọ́n tán ní àìdùn ọ̀sán ni lèèyàn mú kan ọ̀sán bá dùn èèyàn mú two hundred ah hmm. ń rọ́ bàjẹ́ ọ̀sán rẹ dùn. ah ọkàn kan tí mo kó wáyé náà. <laughs> o lè dáyé yẹn bàjẹ́ ìwọ nìkan o lè dáyé ìlú kan bàjẹ́ kí n má tàn jẹ. ìwọ tó ń ṣe bẹni tí ò ní ṣe tẹ́lẹ̀. ẹ ẹ dún tì mí lẹ́yìn. <laughs> ẹyin torí àmọ́ tí n bá ti túra kára yìí hmm. àmì náà dáa hmm. ẹ ìlú búnímẹ́lọ́ mi. ṣé o mọ̀ pé àwa obìnrin hmm. a fẹ́ràn àròjọ tó kí pọ́pọ́pọ́ ẹnì kan gọwọ mi <laughs> torí ní Ìbàdàn wọ́n ń pe àwọn ọmọ méjì kan ló ń bẹ̀ ń bẹ̀ òru Ah. ọmọ gan ọmọ méjì dé oníbẹ̀ẹ̀mbẹ̀ òru ọmọ méjì dé oníbẹ̀ẹ̀mbẹ̀ òru gángangangangangangangangangan gbẹ̀m. Ah. ìlúkulù wọn lù. <laughs> èmi ni màá lù mo fara mọ́ mo fara mọ́ ohun pé bí èèyàn bá dákẹ́ sórí irú ẹ̀ ó ti dájú pé ọ̀run rere ní lọ àlùjànnà lè yóò lọ èèyàn <laughs> lọ́jà ànàmọ́ èyí ṣeré èèyàn lọ́jà ànàmọ́ báyé bá ṣe dùn náà lọ́run ó ṣe dùn tó ó dùn ọ̀dà yóò ṣe kán sí jọ̀wọ́ jọ̀wọ́. Adélabú. Adélabú. ó ṣe ikú tó tó báyìí fún mi Adélabú. kí ni ẹ̀wọ̀n ló ń pa Adélabú sí? ó Adélabú ògo látàyè pẹ̀kúlé amẹ́sì títí dìsín àgọ́ irú ọ̀bọ wo ló fi ń lọ mi àbí gbogbo àwọn ẹ̀bọ̀dá eh, tó ní nǹkan kan tó ń tẹ̀lé káàkiri ńkọ́ gbogbo àwọn bàtúrè àwọn lẹ́kan àwọn débáyọ̀ gbogbo ohun tí ń fi ẹ̀ ńkọ́ ọ̀pọ̀ mọ̀ pé gbogbo ọmọ pátá láṣìírí ọmọ tó jáde ní ìsìn ti sọ ni gbogbo àṣírí lójú tú sí mi lọ ìwọ àti ẹ ẹ ìjọ lájọṣepọ̀ pẹ̀pẹ̀pẹ̀ lọ́kùnrin kan ni àbí ṣe kọ́ ni wọ́n mọ̀ gbé ọ káàkiri tí wọ́n mọ̀ fi ọ ṣe ìyàwó sára ọwọ́ adé nìṣẹ́ wọn ọwọ́ àti ẹyẹ ẹyẹ adélábù ah, adélábù torí kíni. adélábù òmú lòun ló mú yìí ó ní bí mo máa ń ṣe adúlábọ̀ bá ti bí mí. ìwádìí ẹ̀ ọ̀pàpà parada ọ̀pàpà parada ọ̀pàpà parada. ó yá wá gbọ́ ọ mo fẹ́ rán ẹṣẹ̀ dé tòrótòró yẹn wàá wà nù lé ẹni tó fi bá mi lájọṣepọ̀ máa bá ẹ̀mí báyìí wàá tẹ̀lé ọ̀rùn dáadáa kó gbọ́dọ̀ mọ́ pàdé yẹn ní ẹ o àdéhùn yẹn láàrin mi àti ẹ tèmi ládéjẹ ló máa pè ẹ wàá gba owó lọ́wọ́ ẹ tó bá ti wá gba owó lọ́wọ́ ẹ wàá gbé wá bá mi ṣé o ti gbọ́. bẹ́ẹ̀ ni olúwa mi ò kárí wo àgbàdo ẹ ó lè kàn sí i. Ládé tó ní ìròyìn fún mi pé oyin ní ẹ adùn ní ẹ pẹ̀lú nǹkan tẹ́mi jẹ yìí ojú oyin lọ ojú adùn lọ men paradise ni ẹ mo lè kó gbogbo nǹkan tí mo ní gbogbo ẹ mo lè kó tà kí n kó lé ẹ lórí. Ah, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó sì máa gbádùn mi dáadáa. irọ́ ni o ah, wọn náà jẹ́ mọ̀ wípé ọkùnrin làdá. rẹ́lẹ̀. a ṣe bó ṣe ṣe jẹ́ wọn lọ. <laughs> ɛyɛ o ɛyɛ ɛga ɛga zuzu ojú àwọn mọ̀kú pé ɛyɛ kọ́mẹ ɛga lọ́kùnrin yẹ ɛga kọ́lé ɛga kánú ẹ̀wù ɛga onílùkù ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀yẹ inú bíbí wọn fi jẹ́ mìíràn o ẹ̀dọ̀ búbu agbára mi afẹ́fẹ́ afẹ́fẹ́ lọ́fi ń lò gba ọ̀gá ẹni afẹ́fẹ́ bá gbòdì lára ẹ̀ ń bá nínú àdì lọ́rùn odò wọn àrá tí òun wọn bá yí ìyàgbọ́ ẹ̀gà ẹ̀gà jùjù ó jẹ́ òun ó gbẹ́ o ẹ̀gà ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀ ẹ̀ bàjẹ́ ẹ̀yẹ bàjẹ́ bàjẹ́ ẹ jẹ́rìí mi èmi tọ́lá ni ẹ lè bílíìfù pé adélábù ti jẹ èèwọ̀ ọkọ tèmi ó ti jẹ èèwọ̀ mo ṣìràn òun kan kó mi mọ́ra mo jẹ́ kó mọ bó ṣe ń lọ. mo tiẹ̀ jẹ́rìí ah, èyí ò gbọ́dọ̀ wọlé tiẹ̀ kó má jẹ́ èèwọ̀ packaging pọ̀. Hmm. a nísìnyí a máa wá bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tún without Tèmiládé. kí ló ló dì í. ẹ̀dùn náà Tèmiládé àbí kí ló ń pe ọmọ iná ó máa bàjẹ́ gọ́kẹ́ ó kàn já wọlé bí ẹni tí ò lókù lọ́rùn idiot lélẹ́yìn náà ẹ wò ó yẹ ká kọ́ ọmọ yìí lọ́gbọ́n kó tó jáde bíbá ilé nìyẹn. ojú mi ti fọ́ ìtàn ìgbésí ayé mi nìyẹn o ẹ fèyí kọ́gbọ́n ẹ má jẹ́ kí ọ̀kọ̀ọ̀kan kó sí yín láàárín o ẹ̀jẹ̀ má ṣinú bí mo tilẹ̀ hùn fífẹ́ yín gbilẹ̀ tó ẹ má ṣe múlẹ̀ o ẹ má ṣe múlẹ̀ o nítorí ọkàn ẹni ni múlẹ̀ ẹni.